ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó dá ọmọ anábì adam tí ń ṣe èmi tí ń ṣe ẹ̀yin náà dídá tó wá dá wa gbogbo tí ń jẹ́ tó yẹ ká máa bùkátà sí ọlọ́run ọba gbé gbogbo ẹ̀ kalẹ̀ fún wa ẹnjí ò yẹ ká mọ̀ ní tó ṣe pé àìní yóò kó bá gbèsè ayé wa ọlọ́run ọba dẹ̀ jogún ẹ̀ fún wa. àwọn nǹkan tó lè jẹ́ ìpalára fún wa ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó wá mọ̀ọ́mọ̀ọ́mọ́ káwọn nǹkan náà kú fún wa. àwọn míì bẹ ọgbọ́n wa àti òye wa kò mọ bí nǹkan náà ṣe lè pa wá lára tó àmọ́ lọ́wọ́n ọba wa mọ̀ọ́mọ̀ gbé àwọn nǹkan kan kalẹ̀ tó ṣe pé fúnra ara rẹ̀ ni ó mọ kọ̀ǹtró kábúrú lè mọ̀ wọlé sára ẹ wo ojú wa yìí ẹni pé tí nǹkan kan bá ti ń bọ̀ tó fẹ́ wọnú ojú yìí èmi àti yín kọ́ la máa fọwọ́ bo ojú wa tójú ó sì ti sáré padé fún ara rẹ̀ tí kòkòrò kí bá fẹ́ wọnú ojú yìí akàrí kojú wa kọgbọn ojú wa ṣẹ́jú ni ni'matun min Allah ìdẹ̀kùn Ọlọ́run ọba kan ló parí dára wa débẹ̀ tí a bá wá ní ká máa wo àwọn kí Ọlọ́run ọba ṣe fún wa olúwa ní in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ bá fi lè ń ka ìdẹ̀ra tẹ́mi Ọlọ́run ọba ṣe fún yín Ọlọ́run lẹ́ẹ̀lẹ́ka níbi tó pọ̀ dé àmọ́ bí àwọn ìdẹ̀ra yìí ṣe pọ̀ tó yìí àti bó ṣe ní àwọn iye tó pọ̀ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí nǹkan tó ń retí lọ́dọ̀ wa kọjá pé káṣá kan mọ̀ páwọn ṣòro mọ́ wa olúwani wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run nídìí tí mo ṣe dẹ́yìn ọmọ ànábì adam alayhi salam kẹ́ ni wọ́n ṣe ìjọsìn fún ìmọ̀ ọlọ́run ọ̀nà tá a wá gbà fi ń ṣe ìjọsìn pọ̀ àmọ́ ìjọsìn kan bẹ tá a gbọ́dọ̀ mọ́ pàkíyèsí ara wa láwọn àkókò tá a wà yìí òun náà ni ìbádàtú sọlá ó ní ìjọsìn ká máa kírun fọ́lọ́run ìjọsìn ọsọlá ká kírun fún Ọlọ́run ẹ̀rí ìjọsìn ó pàtàkì púpọ̀ níwájú Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ níbi tọ́lọ́run ọba gbé e sí tó ṣe pé. gbogbo ẹni tí ó bá fẹ́ gbá ọlọ́run ọba rẹ̀ dáadáa àfi kó di ìrun mẹ́rù gbogbo dáadáa téèyàn máa ń gbélé ayé ṣe ọ̀rọ̀ rẹ̀ ìwà ni nǹkan dáadáa ló pọ̀ láti fáwọn ẹ̀dọ́ bá túnú ẹrù wa tí ò bá ti sí kíkí wọ́n ní awwalu ma yus'alu anhu al-'abdu yawm al-qiyamah as-salah onímọ̀dé yóò gbé dàlùkìyàmọ̀ tọ́lọ̀ máa gbé wa dìde àkọ́kọ́ ń ta fẹ́ béèrè lọ́wọ́ ọmọ ànábì ádámọ̀ pé a ti ẹ̀ kọ́kọ́ fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀ ànábì ní ìrun la kọ́kọ́ fẹ́ béèrè ìrun ìrun rẹ̀ dání báwo ló ṣe kí ànábì tó wá sọ bí hadith pé tí abáṣẹ ìwárí bíi pìrìsẹ́ǹtì irun wa pé ìwọ ọlọ́run èmi kírun láyè kí ọ̀rọ̀ irun yẹn tó tún lè lọ ó máa di pé ìjó kírun yẹn pé pérépéré téèyàn bá kírun nìpele yẹn kórìíre ó ní yóò tó di pé ẹ̀jẹ̀ àtúnwáwò nǹkan míì tó ṣe ń gbà náà. tírùn yẹn ò bá tí ì pé kọ́lọ̀ tó ní kàn wò pé ṣé o máa ń náwó fáwọn èèyàn láyé ṣé o máa ń ṣàánú aládùúgbò láyé ṣé o pẹ́ bí mọ́ra láyé ṣé o para mọ́ra láyé ṣé o ṣe kinní kan láyé sọ̀rọ̀ ẹ̀ dá láyé ṣé ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa láyé ká tó lè ṣe gbogbo yẹn ìyí tó kù nínú rẹ̀ ọlọ́run bá ní ẹ lọ wò ó bóyá o bá máa wá wọ àwọn dáadáa mí ìwòrò gbélé ayé ṣe subhanallah tírù yẹn o bá fi lè yanjú olúwa rẹ̀ ò níbi tí ń lọ níwájú ọlọ́run ó dẹ̀ síbi téèyàn fẹ́ gbé gbà níbi jẹ́ pé àṣà mọ́kìrún ìṣe mọ́kìrún ìwà kágbèrún jù sílẹ̀ kò yẹ ká bá a lọ́wọ́ ẹni tó fẹ́ oríire ṣe níwájú ọlọ́run a lè máa bá lọ́wọ́ àwọn èèyàn o. àmìyàn tó náà bá ti mọ̀ pé ẹ kó kú dijọ́ pé ìlànà sẹ́ni kí n mọ wọ náà ni tó ti ẹ mọ̀ káwọn míì bẹ́ẹ̀ wọ́n ti múra bẹ́ẹ̀ fúnra wọn ó ti conclude lórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ti conclude pé kálíkì àmọ̀ yẹn dé kó ń wọ náà ni mọ irú ṣe níṣẹ́ tó yẹ pé mi àti ti mọ̀ ọba tó bá bí wá a sì mọ̀ pé yà ọlọ́run agbára wọ òka mọ̀ pé kò sí bá lọ níwájú ọlọ́run tí ìrùn yóò bá ayé àkànwà nù alukur'an olúwa láwọn ọmọ náà sákọ̀ àwọn màláyíkà ó máa wá béèrè lọ́wọ́ wọn ó mọ̀ bí wọ́n pé wa ma salakakum fi saqar wa ma salakakum fi saqar iná sákọ̀rù lẹ́wọ̀ yìí kí ló gbé yín wọ náà sákọ̀rù kí ló dé dẹ́yìn yíwájọ́ mọ́ náà sákọ̀rù wọn láwọn ọmọ náà yóò mọ wá fèsì ẹ ọlọmọ sèmi àti yín nínú wọn o àmọ́ àwọn nǹkan náà lọ́wọ́ wà nínú wọn ọlọmọ jẹ ká wò wà nínú wọn. wọn ní àwọn ọmọ náà yóò mọ wá fèsì pé wẹ́ẹ́l èyí ká bára wa níbí ni pé lẹ́mùnẹ́kùnmínà mùsọ̀lì nígbà tá a wà nílé ayé àti ń kírun subhanallah kì í jọ̀rọ̀ pé ààrí mọ́sálásí dájú fẹ́ kírun kọ́ o ẹ àgbọ́ pé wọ́n ń pè ń kọ́ o ẹ irun yẹn kò sáwọn àfọ aládùúgbò wa kọ́ wọ́n bá mọ̀ọ́mọ̀ sọ́nà ni pé lábẹ́kùn mi ní ẹlẹ́mú sọ̀lẹ̀ àmọ́ọ́mọ̀ àmọ́ kí èmù tó sọ wá lọ́mọ náà ayé kí àti gbogbo ẹni tí òun náà bá ń kírun irú èsì tó gbọdọ̀ mọ́ retí lẹ́nu ara rẹ̀ nínú ọjọ́ nínú sákọ̀rọ̀ lélẹ̀ ọlọ́mọ ṣèjú wa bẹ́ẹ̀ káwá wo ìrún táwa ní ìyẹn wa ń wọ náà nítorí ẹ̀yìn ìrún ìṣẹ́jú mélòó ìrún wákàtí mélòó ìkan mélòó ni ìmọ̀ òun fẹ́ rí fún lọ́wọ́ wa ṣé ká gbómi ká ṣàlù àlá ká ṣàlù àlá ká bọ́ mọ́sálásí ká kírun láàrin ìṣẹ́jú márùn-ún àti parí gbogbo ọ̀run tá a máa ń sọ pé wákàtí márùn ìrun wákàtí márùn yìí atúngbólò nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wákàtí la kàn ń pè ni gbogbo ọ̀run márùn-ún ò wákàtí kan gbogbo ìrun márààrún kò tó kíni jọmọ kò tó wákàtí kan ìrun márùn ẹ fajiri zuhur asr maghrib isha bàbá ka gbogbo ẹ kódà ìgbàláàyè kọ ọmọ wa mọ́sálásí náà ti ní fa irun nìgòjù ìgbàláàyè wa. tí bá ti ń fa agójù Islamu ìsìláàmù ní ni ẹ tó bá wí torọ ọgbọ́dọ̀ mọ farun kọ mọlẹ àwọn èèyàn ó sọ pé káwá ní àtọ̀ ṣàlù àlá àtọ̀ kírun fájírì ọwọ́ lójú kọ́ ọmọ lùṣẹ́jú mẹ́wàá zuhur ọ̀n lùṣẹ́jú mẹ́wàá asir ìṣẹ́jú mẹ́wàá maghrib ìṣẹ́jú mẹ́wàá ìṣá ìṣẹ́jú mẹ́wàá ìmí inú yóò sì ní tó mẹ́wàá náà wíyì káwá pa gbogbo ẹ̀kọ́ jẹ mọ́ ó bí how many minutes fifty minutes sokoto sixty minutes ó máa ń mẹ́kì one hour gan pàápàá so àmọ́ yorùbá tá a lò la fi ń pè ní wákàtí márùn so wákàtí kan rẹ̀ gan ọ̀tún gba kéńjì nù ẹ̀ ẹ wá wò nínú twenty four hours twenty four hours ọlọ́wọ́ bá ní gbogbo twenty four hours yìí máa lò bó ti wọ̀ sákàn mọ́sẹ̀ wá àmọ́ yìí tó gbọ́dọ̀ mọ́ lò fẹ́mi ọlọ́wọ́ bá nú ẹ̀ òun náà ni wákàtí kan ta tó ló dé yìí káwá lọ́mọ ènìyàn wá bára rẹ̀ nu nasakọ́m kan wá ní kí kó wá nínú twenty four hours yìí o wákàtí kan péré tó lọ́run ló ní ìdí lọ́ọ̀ tó wá fún lọ́wọ́ wọ náà nítorí ẹ̀ ọlọ́run ọba tó dá ọ tó ṣèjẹ́ ìmú fún ọ ọba tó ń jẹ ọ̀nrí jẹ ọ̀nrí ná ọ̀nrí lò ọ̀nrí lẹ́kọ́ ọ̀nrí lẹ́ra ọ̀nrí lẹ́gbẹ́ ọ̀nrí owó lẹ́san ọ̀nrí ìyàwó fẹ́ ọ̀nrí ọmọ bí gbogbo ìjẹkùn tọ́mi ènìyàn máa ń níláyé ọlọ́run ọba yìí ló kúrò bá jẹ ọlọ́run ọba yìí wá ṣe gbogbo ẹ̀ fún ẹ ìwọ ò wá mọ orí ọlọ́run ọlọ́run tó wá ní gbogbo tí mo ṣe fún ẹ yìí tí mo kàn bùkátà ṣiṣẹ́ ó ní kó máa ṣe ìjọsìn ẹ wákàtí kan ó dín fún mi nínú twenty four hours àfọ̀ ẹ wà láti kí fásitì fẹ́ lè ṣe ibi tó wù kálukú wa lálọ́ ẹni ó lọ bíṣẹ́ lọ bíṣẹ́ ẹni ó lọ sùn lọ sùn ẹni ó dòkó lọ dòkó ẹni tí ṣe fàájì ṣe fàájì gbogbo wọn ṣe ń tá a rí ni látìgbà náà kò sí dẹdẹ dẹdẹ tọlọ́run gbogbo náà ṣe mọ́ látàárọ̀ ìmí ìlàsẹ̀ wá sí ṣe bọ́ lásán lè jẹ́ júmọ́ à látòbí lásìkò tó pẹ́ díẹ̀. tábà ti kú òbí tá a tún lọ ọlọ́run tún ní ẹtún máa ṣe tó bá tún wù yín tó bá tún di ásírì ẹtún wá lò ṣẹ́jú mẹ́wàá nà kó wá dìjọ́ kìyàmọ̀ ká wá máa wá bíèrè lọ́wọ́ àwọn ọmọ náà sákọ̀ ọlọ́run ló jẹ́ kí wọ́n mọ fẹ́ mẹ́wọ́ ká wá máa bí ọkọ̀ wá ní ẹmu wọ náà lóòótọ́ ọlọ́run àmọ́ lámùnàkùnmí náà lè mú ọlọ́mọ sì mi àti yín lẹ́ni tí ò ní máa kírun. anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní al-ahadu alladhi baynana wa baynahumu as-salah ó láwa mùsùlùmí àtàwọn aláìgbàgbọ́ àdéhùn tí ó máa ṣòǹpinya láàrin àwa àti wọn irun yìí náà ẹni tí èé bá ti kí ẹ ti mọ̀ pé kí èsì mùsùlùmí ó lè mọ débẹ̀ lọ́wọ́. àpẹẹrẹ tẹ́ ẹ fi kọ́kọ́ mọ̀ pé a ah, mùsùlùmí lágbájá náà ní máa bi tọrọ wa ti wọ́ délé lọ́lọ́ mọ́jà kí tèmi àti yín wọ́ ẹlòmíì mọ́sálásí àti ilé rẹ̀ báyìí ẹnu yàrá rẹ̀ ojú wíńdò yàrá rẹ̀ mọ́sálásí ló kọjú sí ó yá wá kírun kò ní wá àdúgbò tóun nìkan gbé nínú síríìtì rẹ̀ tí ó mọ́sálásí ńláńlá ń bẹ ń kekere mọ́sálásí kékeré ń bẹ ń bẹ mọ́sálásí tó fáyìn bẹ ń bẹ èyí náà ti ìrówó gbogbo ẹ̀ ni bẹ ń bẹ kò wá rí kankan lọ́nu gbogbo ẹ̀. irú ẹni yóò wá wọ mẹ́ńtò gbé dàlù kìyàmọ́ òun náà wà mọ̀ wà mọ̀ àwọn tọ́lọ́ sọ̀rọ̀ wọn lálù kúránì pé lẹ́mùnẹ́kùn mi lẹ́nu mùsọ̀lì wàláyé kọ wọná káwá ní kí ló gbé nítorí pé ọ̀tún torí ni àmọ́ jẹ́rẹ́ àwọn ẹni tí ó mọ̀ òun náà ni àwọn ẹni tí wọ́n bá páyọ̀ ọlọ́run olúwa náà sọ olúwa ní wa innaha lakabiratun illa ala al-khashi'in ọlọ́mírùn yóò máa mú nira díẹ̀ díẹ̀ wá lóòótọ́ o àmọ́ àwọn ẹni tí ò ní mi lára olóòtú àwọn tó bá páyọ̀ mi ọlọ́run ó ní òní jọ wọ́n lójú òní òwò pé akíló wà wà gbẹgbẹ sàlù àlámù kírun ìrún rọrùn parí abẹ́ni tí ò bá kí yóò rojọ́ o ọlọ́mọ ní àti tí ò ní máa kírun. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه kákìrún fọlọ́n tán bá ní ká sọ bó ṣe pàtàkì alukurani náà ti tó láti padà sí káfílì mọ̀pọ́rọ̀ ọ̀rọ̀ yìí ó ní bó tọ̀ wọ́n bá ti fẹ́ ká mú un. ẹ̀jẹ̀ àmú alákòjú yìí kákan wo àwọn nǹkan kan tí ń bẹ́nu Al-Qur'an lórí ọ̀rọ̀ kákìrìndé àkọ́kọ́ ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala awo àwọn àìmọye òfin tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba pàṣẹ ká máa gbà ọlọ́wọ́n ọba pàṣẹ ká máa lọ hajj. ọlọ́wọ́n ọba pàṣẹ ká máa yọ zàká gbogbo ohun tọ́lọ́wọ́n ọba wọn pàṣẹ yìí yóò wá máa ní bọ́ọ̀bá ní kápánu orígun islam tó jẹ́ pé àwọn òfin tá a máa ń ṣe márùn gan lórígun islam àkọ́kọ́ inú rẹ̀ ìjẹ́rìgbé ọlọ́run pò nìkan là á máa ń jọ́sìn fún ni kásìgbà pa nàbùwà muhammad sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ọba nìyí àkọ́kọ́ náà kọjẹ́rìí pé ah, ọlọ́run ọba nìkan lẹni tó yẹ ká mọ sí nítorí gbogbo tí kò níwọ̀ lé wa lórí kọ́ sì gbà fáànù lẹ́bi òjíṣẹ́ ọlọ́run ṣe wá rí mẹ́rin tó kù á máa ń ṣe wọ́n níṣẹ́ àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin tó kù yẹn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nu wọn ló ní bọ̀ọ̀bá ní kápánu zaka ọ̀nà yẹn ní káyọ̀ zaka àmọ́ kì ṣe lórí gbogbo wa oríire àwọn ta ni àwọn ẹni tó wó wọn bá ti tó iye tá a máa ń yọ zaka lórí ẹ̀ lákòókò táwa yìí owó èèyàn ó máa lọ bí one million two hundred and thirty something thousand naira tọ́ba tó wá nínú owó yìí lọ́wọ́ ẹ máa wòran òfin ọlọ́dún o dàkà òtún tí wàá dọ̀rọ̀ yàn lórí rẹ̀ yóò jẹ́ pé tọ́ba ní owó lọ́wọ́ láti wé ní àwa wò ọwá ń gbọ́ bùkátà lé ìyàwó owó ìnìbọn tí ń gbọ́ bùkátà owó yóò wá dínkù òníye tá a pè lówó zaka yìí ah ńgbà náà zaka ti dọ̀nà yẹn lé amaka lówó yẹn péré tá a pè lówó zaka yìí lẹ́nu kódà kó lọ àwa wo ní èmi gbogbo owó tó wá ní kó jọ wọn náà wo one point five million ọtí bí ìfúnṣà kálò tó àbáwádìí kéńgbà tí ó fi di oṣù mẹ́ta mẹ́rin sẹ́nu ìgbàdọ́ fi sanwó léwé ọmọ ìgbàdọ́ fi sanwó fáwọn tó ra lẹ̀ lọ́wọ́ wọn àbọ̀ ọ̀gbọ́n bùkátà wájú ọ̀gbọ́n bùkátà yìí owó ní ti wá já wá sí one million ọlọ́ọ̀lọ́ ọ̀kọ́lé báyìí fún zàká mọ́ a fẹ́ zàká rẹ̀ tọ́ ọ bá kàn wá bẹ́ẹ̀ ṣe tààrà lọ́wọ́ ara rẹ̀ ìwọ ló wù àwárí ọkọ̀ lówó má wulẹ̀ dààmú ara rẹ̀ zàká mélòó sì lèèyàn máa ń yọ iye tá a pè lówó zakai gbogbo yẹn tó bá lè wò ó jẹ́ ẹ̀kan dá sọ́nà ogójì divided by forty ni tẹ́bàtí wá divide ẹ̀ sọ́nà ogójì one over forty ẹyọ ọ̀kan tó lẹ́nu ẹ̀ náà ni ẹyọ ní dàtà fáwọn ẹni tọ́lọ́ sì ni ẹyọ fún mi ẹ máa wo òfin ọlọ́run ṣẹ́ni gbọ́dọ̀ zàká gbogbo wa kọ́ là á padà sínú ẹlòmíì yóò jẹ́ mùsùlùmí tí ó wà lìjẹ́ náà pàápàá bẹ́ẹ̀ sì nílé ayé rẹ̀ tó wá zaka ò sí nínú tó gbélé ayé tè tí ó sì wà lìjẹ́ náà ó sì yọ zaka láyé ẹ kí ló fàá gbà tí ò lágbára rẹ̀ àìsí lágbára rẹ̀ kò ní jẹ́ orojọ́ rẹ̀ ní ọ̀gbìn ìdàlùkìyà ẹ wo àwẹ̀ Ramadan olúwa ni fàmáńkà nàní kó mọ̀rí lọ́nù ọlọ́run lẹ́yìn tí máa ń ṣàìsàn nínú yín. a ó àlá sáfàrí àbí ń bẹ nírìn àjò fa'iddatun min ayyamin ukhar ọlọ́run la yọ̀ǹda àwẹ̀ rẹ̀ kó má gbàwẹ̀ nígbà tí ń bẹ ní àjò àbúrò rẹ̀ ọ̀hún àwa yọ̀ǹda fún ọ tọba àmà pàgbára rẹ̀ gbé ìwọ ló wù ó ayọ̀ǹda rẹ̀ fún ọ àmọ́ fa'iddatun min ayyamin ukhar kí rọ̀mọ̀dọ́nù mi ò tó dé lọ́dún tí ń bọ̀ rí ipò ọ̀sán gbogbo iye ọjọ́ tó o bá fi ṣèrìn àjò àbí gbogbo iye ọjọ́ tó o bá ṣàìsàn nínú oṣù rọ̀mọ̀dọ́nù àwẹ̀ nù ẹ̀dẹ̀ kanu lágbègbè Ramadan ẹ̀dẹ̀ ní ìsúni pé olúwa ní wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn ẹni tó rí àtẹni tó rí ìrìn àjò yìí wọn lágbára rẹ̀ lákòókò ni àmọ́ wọn ò padà lágbára rẹ̀ láfi kan san olúwa ní ṣùgbọ́n àwọn kan bẹ àwọn ò lè padà lágbára mọ́ ìyóò ní wa ala alladhina yutiquna àwọn tó yẹ pé wọn lè padà lágbára kí wọn ó bà á mọ́ irú àwọn wo àgbàlagbà arúgbó lọ́kùnrin àgbàlagbà arúgbó lóbìnrin tó ti gbada arúgbó débi ké kò lè gbà àwẹ̀ mọ́ kò lè fi ebi panú mọ́ látàárọ̀ dalẹ́ ọlọ́run ni mo ṣe ẹ̀yọ̀ǹda àwẹ̀ ti yíyan yán ni àmọ́ jẹ́ kàn máa ṣe ni pé fídíà tó ń tọ̀ áàmù mìsíkì ọlọ́run ni fídíà nìkẹ́yìn ó ṣe kí ni fídíà wọn ẹ máa bọ́ aláìní ní gbogbo ọjọ́ táwọn èèyàn bá ti ń gbà wọ̀ ẹ bá àmọ́ wá ṣe lójoojúmọ́ kẹ láláì ní kan tẹ́ mọ́ bọ́ àbí kẹ pa gbogbo àwẹ̀ iye tó bá jẹ́ papọ̀ ọjọ́ táwẹ̀ bá tán kẹ sì kó aláìní déédéé iye bẹ́ẹ̀ jọ pé àwẹ̀ ọdún ní ọgbọ̀n ló jẹun ẹ kó aláìní ọgbọ̀n jọ ẹ sì fún lóúnjẹ ìwà arúgbó tó lè gbà àwẹ̀ mọ́ ọtí gba rọ̀mọ́dọ́ọ̀nù jẹ mi. kẹrin báwọn ẹ̀jẹ̀ tá a tún ṣe nu níbi aláwẹ̀ dé tó túmọ̀ sí pé ó ṣe é ṣe kárẹ́ lòmíì kì í gbogbo ọdún tí rọmọdọ́ọ̀nù bá balẹ̀ náà ni ó gbà yóò sì mọ jẹ́ ní wájú si tí ó sì ní lẹ́tẹ̀ lọ́rùn rárá torí pé kò gba rọmọdọ́ọ̀nù nítorí pé tí nǹkan tó bá ṣe pé àìnílágbára rárá mọ́ bá ti mu ayọ̀ǹda kan ní láàmú àìsàn yóò wá lè jẹ́ kí yóò àìsàn yìí wá tó ṣe ni yìí lè mẹ́ ọlọ́run àwọn náà àmọ́ kó mọ̀ ṣe hajj ńkọ́ ẹ̀ ọlọ́run lórí gun ìsìláàmù náà ní hajj lóòótọ́ àmọ́ tàlàṣe hajj lọ́rọ̀ yẹn fún mọ́nì sàtọ́ à ilé yìí sẹ́bí ìlà ẹni bá ní kápá rẹ̀ tọ́ lówó tó fi lọ àbọ̀tí ẹ̀tún lówó náà tọ́ lálàáfíà tó fi lọ àbọ̀ olówó àlàáfíà tójú ọ̀nà tó gbà lọ́bẹ̀ dáa ẹ̀wà dúpọ̀ tẹ̀kùn ti lè yóò bá lówó hajj èso ọ̀ràn yẹn

no matter condition tó lè wà ọ gbọ́dọ̀ kírun gbogbo oru situation tó bá bára rẹ ọ gbọ́dọ̀ kírun àyàfi situation ẹyọ kan péré ipò àti bàlágà o situation kan péré ló lè bá ọ tàbí lè ní ah, àyọ̀ǹda àrùn rẹ yẹ́nyẹ́ kódà tó ní tán padà ìjẹ́ kí ni situation náà o náà ní ká láìsàn ká yí lórí ó bá bá ọ àìsàn kí ni àpéjọ mọ́ ọ ká yí lórí tó rí rẹ ti yí dọ̀ mọ́ tó ń ṣe mọ́ ọlọ́run la yọ̀ǹda rẹ̀ nígbà náà kódà yọ̀ǹda yẹnyẹn ni èyí tá a bá tún fi wé pé yọ̀ǹda ni àmọ́ yìí òfin ló dé yìí pé ṣe bá yọ̀ǹda òfin ni ó ní obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọlọ́run ni mo kì í èèwọ̀ nípa kírun gbà wọn obìnrin tẹ́jẹ̀ bí máa ń dààmú lọ́wọ́ èèwọ̀ nípa kírun gbà wọn àmọ́ malaria mà ló mú mi gbogbo ara mi wá ń gbogbo orí wá ń fọ́ mi kódó òtútù tún wá mú mi náà inú gan tún wá ń run mi èyí tún wá ń yàgbẹ́ ọlọ́ọ̀ni ẹ̀wọ̀ tí bá ń di ọ́ la ilaha illallah. ká lè mọ̀ pé irun yìí ọ̀rọ̀ rẹ̀ ní bó ti jẹ́ wájú ẹ àìsàn tó wá mú èmi kódà mo ní gbogbo ara mi pátá ni iná ti wá dà sí ọlọ́ni ọkà bọ̀ ńgbò sá dà sára rẹ ṣé ọsá àdìsí kan fẹ̀gbẹ́ lọ́lẹ̀ sí ẹnbí ọ fẹ̀gbẹ́ lọ́lẹ̀ sí náà ọgbọ́dọ̀ kírun mẹ́ tọ́sùn sálù alápàpà. táìsàn bá wá mú ọ àìsàn ni ò wá gbá kọ́ ọ kara ọ lè sàlù àlá ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ṣe tàyà mú un. mọ kì í bí tí ìrún lágbára ṣe tàyà mú un bó ti ṣe rẹ tọba dádélẹ̀ kẹ́ẹ̀dánú ayébá mọ́ òkúta kan lè fẹ́ kó sí ọ lójú kọba nítorí kọ́ńfẹ́sì wà lòkúta ṣe fún ọ lójú kẹ́ẹ̀dánú bọ́ bá fẹ́ dànù tán fọwọ́ méjèèjì nípa ojú rẹ débi gbogbo sáìdì ìjàgbọ̀n rẹ ń bì tọ́ bá ti di ọwọ́ méjèèjì pa ọwọ́ nìkan tún wá fi para wọn débi ọrùn ọwọ́ ọtí mọ́nù ọyá mọ́ kí n. ẹ àìsàn tó wá gbé mi yìí wọ ọlọ́run ìmọ̀lẹ́ dúró ẹ ọlọ́run ní lóòótọ́ ọ̀ràn ìyànrún ní kẹ́ẹ̀dú orígun òrun ní kẹ́ẹ̀dú òkì àmọ́ ń gbà kan dúró lè dú òrun àwọn ò yọ̀ǹda àrùn wa a yọ̀ǹda kọ́ ọmọ dùó jòkólẹ̀ kọ́ ọmọ kí. ẹ̀rọ ìyá ọlọ́run àìsàn tó máa mẹ́mi éwo mọ̀ ní ilé dúró ìdílé jòkó ẹ̀ ńlẹ̀ lè gbé ọ̀tún rẹ lélẹ̀ rẹ

ẹ ó gba kọ mọ́ lè dúró ọlọ́la yọ̀ǹda rẹ̀ ó gba kọ mọ́ lè rùkú ọlọ́la yọ̀ǹda rùkú ó gba kọ mọ́ lè forí kanlẹ̀ ọlọ́la gba bá forí kanlẹ̀ àmọ́ gbogbo ẹnu wọn bábọ́ bá ti wà àṣẹ pé mò ń kírun ọlọ́ni mo fẹ́ rí àṣẹ pé mò ń kírun tó bá pẹ́ ẹnu pé ojú kan tó jòkó síbáyìí náà lọ́ti wá ń kí ẹmọ tabátí àbá náà ọtí tabátí àbá rùkú kọ mi rí rẹ̀ díẹ̀ báyìí ọbẹ̀ forí kanlẹ̀ mi rí rẹ̀ pẹ́yẹyẹ tó bá kú pé nu tó mọ̀ ṣe nìyẹn tí ó mọ̀ já pẹrẹ pọ̀ ń kírun àmọ́ bá gbára rẹ ti mọ ọlọ́ni èyí ò náà mo fẹ́ subhanallah jàmá ẹ dákun ẹni tí ò wá kí ń kírun báyìí bóò ló ti wá fẹ́ kó làwọn àjọ ọlọ́run táàmù pẹ̀lú báyìí tó sì mọ̀ gbọ́ ẹlòmíì yóò sì mọ̀ gbọ́ fa yóò sì tún jòkó ah, ọmọ ànábì adámọ̀ láyà fa ọmọ ànábì adámọ̀ láyà o ọgbọ́dọ̀ ń pèrú fọwọ́ iṣẹ́ ọmọ pé níbi tó jòkó sí o tọ́lọ́ bá kàn ní ó yá ilẹ̀ lánúgbé mi yóò gbé omi lẹ́ẹ̀kan náà yányán kò sí ti kàǹkà kò sí ti tóbi tó kò sí ti ẹ̀dìmọ̀ tó ilẹ̀ máa gbé mi gbé mi náà nù atẹ́gùn bú máa fẹ́ lù máa fọ́ ojú fọ́ náà nù ọlọ́run ọlọ́run ọlọ́mọ ṣe ni àfihàn lọ́mọ náà gbogbo ẹni tí èkí irun ẹ ń bá mọ̀ ní mọ̀lẹ́bí ẹ̀yàwó ni ọkọ ni ọmọ ni bàbá tí o jẹ́ síra wa ẹ̀gbẹ́ ni àbúrò tí èkí irun dákun pé nǹkan rẹ jòkó tó wáyé pé lóòótọ́ lọ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ bá bẹ́ẹ̀ tí ó fi gbọ́ yé bẹ́ẹ̀ kádí wàásí lọ́ọ́ sèmú tí ó fi gbọ́ yé ṣe wàásí nìbú ká lọ́ọ́ dẹrù ọlọ́run bàbá ni dẹrù ọlọ́run bàbá kódà ká ní kọ́ bàjá kọ́ lejúmọ́ pé mọ́ dọ́dọ̀ mi mọ́ lọ́ọ́ fi rí bá sọ̀rọ̀ kó lè mọ kírun ṣe bẹ́ẹ̀ torí tí ń bá ń padà ń kírun lórí rí ẹ̀yìn méjèèjì ó ti kalẹ̀ rí ibi tí ọ̀rọ̀ irun yìí ti wá jọ lójúdú títí mọ́ ń bà mí ah, hmm, ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní sọ bá dẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam tí a máa pé ní bẹ̀rẹ̀ Islam ogun pọ̀ tá nàbí já torí báwọn ọ̀tá ò fẹ́ jẹ́ kó gbé Islam débi tí ń gbé rọ ọlọ́run bá gbé wá initiate ẹ̀ pé kán lè wá gba Islam méjèèjì náà ló wà tán bá gbé wá bá wọn kó bá gbé wá ìwọ náà lè gbé káwọn mọ́lé èèmọ̀ tá ni pé lójú ogun ọlọ́run tún wá ń ṣàlàyé inú alukurani ni o nínú ọlọ́run tún wá ń sọ̀rọ̀ pé ìyìn tún yọ̀ǹda àwọn fún yín o kẹlẹ̀ máa wá ọlọ́run ogun táwọn ń páwọn yorùbá àtàwùsá ń àwọn ọmọ o ogun tá a torí tọ́lọ́run kú òǹlé tẹ̀mí ara ọlọ́run wa ni ẹ̀mú mọ̀ pé torí tèmi náà ni àmọ́ irun yìí náà ni ìyọ̀ǹda subhanallah. ẹ ọmọ àmẹ́rẹ̀rẹ́ àlìfẹ́ náà sì wá pé ọlọ́run wa torí náà láti wá ń jagun ẹ̀yìn nítorí tèmi kọ́ àwọn bẹ́ẹ̀ ń jà náà irun yìí à ni irun yìí ní bó ti mi irun yìí tí mo gbé sí ìyọ̀ǹda ni ẹ̀ gbọ́dọ̀ mọ́ kí ẹlòmí máa ní ẹ̀ńgbà wa ni a mọ kí lójú ogun ìgbà tá àwa mọ bá ti kí òun náà wá ní ọlọ́ni àyè ń ṣàlàyé fún yín mọ̀ọ́mọ́ ò wá bá ń ṣàlàyé yìí tó kù fún inú àdìsá nàbì sallallahu alaihi wasallam ọlọ́run wá fún wa ní lànà nínú àwọn ìlànà tá a fi mọ́ ń kí salatul khawf ìyẹn lògùn ìrún tá a bá ń bẹ lójú ogun tá a ń bẹ lójú ìbẹ̀rù bójó ìbẹ̀rù pé wọ́n lè yìn wá pa ìbẹ̀rù pé wọ́n lè sá wa pa ọlọ́run wá ní àwọn ọmọ ogun rẹ̀ tò wọ́n ń sáfù méjì káwọn sáfù kan wà wájú kí sáfù kan wà lẹ́yìn ìlànà tá a mọ̀ fi ń kí pọ̀ bá àmọ́ ìtọ̀ ọ̀rọ̀ aṣọ méjì péré mẹ́ méjì tá a mọ̀ ń kí ìkànnú ẹ̀ ni pé káláwọn ọ̀tá tá a fẹ́ bá jagun ọ̀ọ́kan lọ́ọ̀kan náà wà àwa náà wà níbi àwa jọ ń wọra wa lọ́ọ̀kan àwa ń bẹ nípò pé ó bá ṣú ọ̀fún yẹn mọ̀ bọ̀ ẹ̀yin náà mọ̀ bọ̀ àwájọ ti ń lé ní síra lọ́wọ́ àsìkò òun wá tó ọlọ́ni àlá mùsùlùmí ogun ni ẹ mọ́ torí ẹ̀ kírun bẹ́ẹ̀ wá àlá tán méjì kọ́mọ rí ilọ̀ kan pẹ̀lú yóò dún wájú sáfù ẹ̀mọ́ wájú sáfù gbogbo yóò sì dé nǹkan àjà yín lánìí tí yín bá tó ka fájà ẹ̀ṣá mímẹ̀ tí mọ́ ṣeun náà tó ka súrà lé ó wá ṣàláwù àkùbárò ń lọ rùkú ìmáàmù yín ó lọ rùkú àwọn ẹni tí ń bẹ ń sáfù àkọ́kọ́ náà káwọn náà lọ rùkú àbáwọn ẹni tí ń bẹ ń sáfù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní káwọn ó má lọ rùkú káwọn ó gbé nǹkan ìjà wọn dání kálásìkò tẹ́ ń lọ àdá àtọ̀bẹ àtọ̀fà àwọn yìí nǹkan gbé dání àsìkò tẹ́ ń lò fún tẹ́ ń lo bọ́ǹbù káwọn yóò náà kan gbogbo ojú ẹkẹ ìbọn tẹ́nu wọn dání káwọn ọ̀tá mọ́ àṣẹ bí tí gbogbo yín bá rùkú tán káwọn ní àṣẹ báyìí lẹ́gọ̀ tó. tó ẹ̀yin kẹ́ńtẹ́ lórí ìdúró ìmáàmù yín àti sáàbù wájú káwọn yóò wọn tẹ̀lé mọ́mù lọ. tí ẹ bá wá kí rákà alákọ̀ọ́kọ́ tán la ilaha illallah ìhun tóbi lọ́dọ̀ ọlọ́run ìwọ́tọ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ dára dáadáa àmọ́ sọ fúnra wọn ọjà ni ẹ̀wọ̀ oníríkìlà ni mi ti máa bìlẹ̀ ti jáwọ́ lẹ́nu iṣẹ́ yẹn báyìí mi nílé padà sídìí ẹ̀mọ́ só mi nílé kírun subhanallah iṣẹ́ tó yẹ pé ibi tó ọtí mọ́lẹ̀ lọ́wọ́ ọlọ́wà kí ni owó pa ọ́ sì wò pa kò fi náà á ti ya blọ́ọ̀kù ya ya àwọn èèyàn ìka kápẹ́ntà yẹn yìí ń kanlé lọ́wọ́ tí n bá ilé bọ́ọ̀lù ẹ̀ ń di ilé kíkan yìí ìní lè parí ẹ̀ ọ́ sì gòkè ọlọ́run ti fi kíkì kan ó yẹ lẹ́sẹ̀ rẹ̀ ọ́ sì jẹ́mọ́lẹ̀ ọ́ sì kú wọ́ parí nu àti ṣégbé ò mọ ṣẹlẹ̀ ni tí ìtọ́ bí jẹ́síùsì náà wà nù ìjì ò tó nǹkan wọ́n máa nábì ara yẹ pé tán bá ń wá ta ló lẹ jù láyé ọmọ ànábì Ádámọ̀ ni akàn ìgbéraga wa kàn pọ̀ ni o tẹ́rí bá ti jòkó yìí ní ìdẹ́nu mi yóò jòkó bíi pé eh, kí ló ń bọ̀ kò kan ah, àbá kó kàn gbọ́ gbáwù tù ká ni mọ́ bí tá a yà ọ́ lẹ́bí àwa wa ẹ ọlọ́run ò dákò borí ìwà o ọlọ́run mọ́ fi bá a ti rí dákò mọ́ mú wa mọ́ sì fi bí wa mọ́ sì wa dákò mójú fún wa ni ọlọ́run

ẹ ti wá kírun ẹ wá sàn ọ̀run ní padà alùpùpù padà bọ̀ wá san tiẹ̀ ìmáàmù nìkan ní òrìṣì ẹ̀ kí pélé kan náà subhanallah jẹ́mọ́ ẹ dákun bò láti wá kó láwọn adé ọlọ́run pẹ̀lú eléyìí ojú ogun nu o sẹ́wọ̀n pé èèyàn lè wá ní ẹ ọlọ́run mọ́mọ́ sọ lóòótọ́ torí pé ẹ a sì ń wúra wa lọ́ọ̀kan ni tógun bá ti wá di ẹ máa gé wọn ẹ máa sá wọn ẹ máa pa wọn àwọn ọ̀tá wá já wàá rí gbìrìgbìrì gbìrìgbìrì ó wá di pé bídà ti ń lọ nìbọn lọ lọ́fẹ́ lọ gbirigbiri kálukú sákàkiri ibẹ̀ ti ń bẹ̀rẹ̀ ẹ̀ ń dìde pẹ̀tí sápamọ́ lẹ̀ ń yọjú básìkò òrùn bá fa yín mẹ́ọ̀lọ́ ní ẹ̀sà lùwàrá bálú àlá ò bá lè yọ tẹ́ ẹ̀rọ mi tẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ti ṣe ẹ orí yìí náà ni orí ibi tí a ti ń sáré kì í náà ní jọjọ jẹ Allahu akbar wọ́n ti máa ka báyìí alhamdulilayi alamin arahman rahim maliki yẹn subhanallah tọ́ọ̀dì wa rùkú mẹ́ ọ̀ọ́ a ní nídìí kọ́ rùkú tẹ́yẹ́yẹ́ ọ̀tá ó bẹ ọ lórí dànù báwọn ọ̀gbọ́n ìsìlámù yẹn nù níbẹ̀ ohun tó kù ní pé kàmá mírí rẹ̀ díẹ̀ báyìí kọ́ọ̀dù mẹ́jẹ subhana rabbiyal azim tán kọ́ọ̀dù mẹ́jẹ subhana rabbiyal a'la ẹ̀dá kùjẹ̀ mọ́ àmọ́lọ́wọ́ bá ti láàánú tó ṣé nírú ààyè kí ló yẹ kí ó yẹ kó tẹlẹ̀ ṣèbí gáníà ṣe bó gùn mí náà lẹ́ ń jà ayọ̀ǹda àrùn ni àmọ́ lòun ò yọ̀ǹda rẹ̀ bó ti jẹ́ ojú ìdà tó jójú ìbọn tó jójú ikú ọlọ́run ní ìyọ̀ǹda ẹ̀ gbọ́dọ̀ wọ́n kì í áyá àlùkùránì ló gbélé wa o dákun kí wá mi tìwọ́ kí nìwọ́ wá ń ṣe lọ́wọ́ wá kírun sábà bí wọ́n kí lọ́ọ́ ṣe eléèrè mi sí ẹ̀kọ́ tútù mi ẹ̀kọ́ tútù pẹ̀lú tó ń bẹ lójú ogun ìwọ ń kọ́ kí ni wọ́n ń ṣe àbá àlàwà àwọn àjẹ ìsọmọ lórúkọ ìsọmọ lórúkọ pẹ̀lú àwọn tí ń bẹ lójú ogun ẹ̀ kí lẹ̀ yìí ṣe àwa ń ṣe mòlímọ̀ ni wòlímọ̀ àtàwọn tí ń bẹ lójú ogun ẹ̀dákun tọ́lọ́wọ́ ó bá ti ẹ̀yọ̀ǹda àwọn fún kanú ẹ̀yìn méjèèjì ta ló yẹ kó jẹ́ ṣèbẹ́yìn oníwòlímọ̀ ṣèbí inú fáwọn tó ń bẹ lójú ikú ìwọ tí wọ́n wá ń bẹ níbi ìgbádùn wọ́n wá ń fi yóò jẹ́ skills kúrò láti fẹ́ kó dàgbà yọ lọ jẹ̀mọ́ gbogbo ẹni tí ìbá mọ kírun tí ń gbọ́ wa báyìí dákun kí ẹlòmíì bẹ jímọ̀ yìí náà ló mọ̀ wá jímọ̀ nìkan láàrín báyìí ó ti lọ́nu ó ti dìjọ jímọ̀ tí ń bọ̀ irú ìtọ́lọ́wọ̀n bá ń fẹ́ gan irú ìtọ́lọ́wọ̀n bá ń fẹ́ ọlọ́run ní gbogbo òun tí mo ṣe lọ́rọ̀ èèyàn léyìn lórí wákàtí márùn ni wákàtí márùn ẹ máa ilé yìí kò ṣe tí tọ́ka fún wa jẹ̀mọ́ kọjá pé bá a ti ń ṣàlàyé lọ tá à ń ṣàlàyé bọ̀ yìí ṣe ká lè ọba wa ní ká yá ọlọ́run mọ̀ dájú ń ó dájú bọ̀ mọ́ nítorí yẹ ká rí bẹ́ẹ̀ ni pé á irun yìí ó ní bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ níwájú ẹ̀gbọ́n ó ní ìlànà rí gbogbo ń tọ́ pé lórígun ìsìláàmù kí n gbà fọ́lọ́wọ́n bá nìkan ló yẹ kí n mọjọ́ sẹ̀gùn kí n sì gbà pé ìlànà bí ojúṣe ọlọ́wọ́n bá ní ọ̀sì ọ̀rọ̀ tó bá sọ kí n máa tẹ̀lé ìró tó bá mú wá kí n gbà lòdòdò àṣẹ tó bá pa kí n máa tẹ̀lé irú àṣẹ rẹ tí n bá sin lọ ìlànà rẹ lánàá ìmọ̀ ọ̀tọ̀ fún wá gbà tó sọ yìí ó ní Muslim mo tún wá zaka ṣe wọn parẹ tó bá lówó lẹsẹ ni àwẹ̀ ẹni tálàfíà bá ń fún tí ó àjò arúgbó hajj ẹni bá lówó rẹ ó ní ìyí tí mo tún wá lágbára ní gbogbo eléyìí wá ń ṣe ìwá ṣe nǹkan mí lẹ́yìn eléyìí kí ni jọmọ nǹkan mí o. àmọ́ gbogbo ẹ máa jí lóru yan náfìlà ẹ máa ṣe kíni kan ṣe báyìí gbogbo yìí tó kù ìyìn mójútó nǹkan kan mọ́ àmọ́ ìrun yìí ìyìn fi ṣeré iye ànábì ṣé èyí tiẹ̀ wà lìjẹ́ nà rẹ̀ máa ṣe ni ẹ wọ ọkùnrin tó béèrè béèrè yìí o tó bá ti pé yín sọ yìí ó dúró tì bẹ́ẹ̀ tí ó gbalá ilaha illallah kò máa sọ kan mọ́ dì kò máa sọ nǹkan lé kò ó sì gbà pódìṣẹ́ ọlọ́run ní mí lóòótọ́ èmi náà ló mú ní role model ìdí ń kírun wákàtí márààrún rẹ̀ gbogbo ń tó kù tágbára rẹ̀ bá ń bẹ fún ìdí ìṣe lóòótọ́ ànábì ni aflaha wa àbí in sabaq tó bá dúó tọrọ tó sọ yìí ànábì ló kú oríire ọmọ àlìjẹ́nà ni ó kú oríire ọmọ àlìjẹ́nà ni ẹ dákun pé èèyàn bá wá lóhun ẹ in fact mo ṣe dáadáa sáwọn òbí mi mo ṣe dáadáa sáwọn ẹbí mi mo ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ mi àmọ́ irun yín nìkan ló kù sí à ah, ibi tó kù sí wọn ó kò ní irun nìkan o ọ̀rọ̀ yóò lójútu ìyẹn lẹ́gbẹ̀ẹ́ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ ni kéèyàn ọmọ bọ́ sọ̀rọ̀ pé ẹ eh, àwa tá a kírun gan-an dàbí lọ à ah, níbo ọ̀ọ́dá jẹ́ kí kírun lọ ẹ̀yẹ́ kájọ fi lè lẹ̀ múra wa o tẹ́lẹ̀ ní tí ọ̀rọ̀ rẹ̀ bá bá débi pé ti ń kírun ó ti kọ́kọ́ ní pásmáàkì kan náà tó bá láwọn ibi tó kù sí ó ṣeé ṣe kó jìyà rẹ̀ o amẹ́ni tí ò kírun bí ó ti lọ wájú ọlọ́run kò sí ọ̀nà bó fẹ́ gbé ìgbà ò sí èyí ló mú àwọn onímọ̀ míì tán pọ̀ jàǹtì rẹ̀ náà fi lẹ́ni tí ò bá ti kírun ẹ má wulẹ̀ kànkára mùsùlùmí torí kò síbi tó fẹ́ gbé ìgbà ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam níparí ọ̀rọ̀ nígbà táwọn nábì náà wá fẹ́ kú ò láyé àrí ọ̀rọ̀ yìí látọ̀ yìí tí èṣe ọ̀kan tí èṣe méjì inú àwọn sọ̀hábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kan pariwo bẹ́ẹ̀ wọ́n ní gbà tá ànábì fẹ́ kú ò láyé pé gbólóhùn tó kù lẹ́nu ànábì wọn náà ní pé asọ́lá wa ma malakat aymanukum asọ́lá wa ma malakat aymanukum kódà nígbà tá àbúrò fẹ́ ó ní àkókò tá ànábì ń sọ gbólóyìn ànábì tí wọ́n ń sọ ó fi wá di pé òhúwa yògẹ́rù di rubi nẹ́ẹ̀sì ó di pé ànábì sì ń pọ̀ kakú tó ń ti bẹ́ẹ̀ gbólóhùn yóò já lẹ́nu ànábì pé asọ́lá wà máa má làkàtì àìmánukù ǹjẹ́ kí n sùn eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé asọ́lá ẹ̀ jama irun kíkí dọwọ́ yín o wà máa má làkàtì àìmánukù àwọn ẹni tẹ́ ẹ bá lágbára lé lórí àwọn ọ̀lẹ lábẹ́ yín ọ̀rọ̀ wọn náà dọ́wọ́ yín o àwọn ọmọṣẹ́ lábẹ́ yín àwọn ẹrú lábẹ́ yín àwọn ọmọ kéwú lábẹ́ yín àwọn ọmọ tó jẹ fẹ́ gbàtọ́ tẹ́ mọ̀ pé ẹ̀yin lẹ́ni kọ̀ǹtúrò wọn lọ́wọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run lára wọn mọ́ torí pé kò sẹ́ni tí ó bí ọlọ́rọ̀ wọn kọ́ ọmọ wa lò wọ́n lòkulò. asàlá irun gígí dọ́wọ́ yín wọ́n máa má lákàtà àìmọ̀ràn ńlá nàbì tẹnumọ́ gbólóhùn yìí tẹnumọ́ gbólóhùn yìí àwọn sọ̀hábà wọn wá rí nǹkan mí rìkọ́ọ̀dù kalẹ̀ ikú jẹ́ gbólóhùn gbẹ̀yìn tá nàbì sọ kọjá gbólóhùn táwọn yìí ẹ dákun tí ò bá wá ṣe pọ́rọ̀ ọ̀run tó bẹ́ẹ̀ a ṣe bá nàbì ló mú lá ilaha illallah wá a ní tó dùn lọ́nu ìsìlámù kẹ́lmọ̀ lá ilaha ó dùn lọ ìbáraẹ̀yàn bẹ́ẹ̀ ni pé bí èèyàn bá ń kírun tí ò gba lá ilaha illallah kò tí ì rọ́nà lọ